المحسنون أحمد الله وأجلله وأعظمه وأهلله وأكبره وأمجده وأشكر على نعمه ظاهرة وباطنة وأشأر أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا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 أعدل الناس وخير الناس لأهله ولأصحابه بل للناس قاطبة لذلك كان يعدل بين النساء حتى تواضع لهن حتى غضب الله سبحانه وتعالى له دفاعا عنه ومحبة له صلوات ربه وسلامه عليه وقد ذكرنا آنفا أن بيت رسول أن نساء رسول الله صلى الله عليه وسلم كن حزبين فحزب في عائشة رضي الله تعالى عنها وأرضاها وحفصة وصفية وسودة والخزب الآخر أم سلمة وسائر نساء رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام إن الغيرة أمر فطري سماوي وقد جعلها الرحمن سبحانه وتعالى في قلب كل أحد ما من أحد من أحد الخلق إلا وقد نال نصيبه من الغيرة إلا أن يكون حيوانا حتى الحيوان يغار وغيرتهم تختلف عن غيرتنا لأنهم فاقدوا العقل أمة الإسلام وعلى هذا قلت في الخطبة الماضية أن النسوة من كل حزب وفريق من هذين الحزبين وفريقين قد تغاروا في نفس الحزب قد تغاروا إحداهن على الأخرى هذا دين عظيم جبلت النسوة عليه لعلنا ننتقل إلى ما جاء في السنن عند الإمام الترمذي وعند أبي داود من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها أنها كانت قائمة بجنب رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا رسول الله حسبك في صفية حسبك في صفية كذا وكذا تعني أنها قصيرة تعني أنها قصيرة فقال لها رسول الله صلى الله عليه وسلم لقد قلت كلمة لو مزجت بماء البحر لمزجته صلوات ربي وسلم عليه ثم بعد ذلك قد وجدنا امرأتين من أزواج رسول الله صلى الله عليه وسلم تعاونتا على رسول الله صلى الله عليه وسلم وتظاهر عليه حتى يحرم على نفسه ما أحله الله له من هما وما تلك القصة وما فيها من الفوائد الدينية أقول فرما بعض سؤال مسلمين أن ترى لقيك راد جنيفان النبي صلى الله عليه وسلم أن ترى ناتي ما جاك أكمبوا ألو بني سالكون كان النبي و بني سالكون لاري أتيا وارا لي النبي و أتيا وصحابة kí awa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yìn àmì ẹ̀sìn mo ń fi àsìkò yìí rẹ̀ mẹ́tí bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí musulmi mẹ́tí bẹ̀rù rẹ̀ anítẹ́kùnlọ́ ẹjẹ́ àjùkọ̀nù ọlọ́run kama bẹ̀ ìpáyà rẹ̀ kó sí ní ọ̀rùn fún wa ọba dẹ́dà kọ́ dàkùn kọ́ bẹ́ẹ̀ tí a bá mú olùpayà rẹ̀ kọjọ́ kó jẹ́ kọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́ dáa ju gbangba wa lọ níbi ìbẹ̀rù Ọlọ́run àwọn tí a ń rọ́pò wọ́n ń páyà Ọlọ́run jù wá lọ mẹ́jà sì rí wọ́n tú àwa náà sọ̀wà náà lòdù páyà rẹ̀ mẹ́jà wà ní ẹni tí ó gbọ̀pọ̀ nìkan ń páyà ìjẹjọ́ atúnbọ̀rọ̀bọ̀ lórí lori gọ́ìrọ̀ yìí ó là ń pè ní owú ṣùgbọ́n tá a bá ti gbé látòkè yóò jì ọ̀rọ̀ wà lọ́rùn báwo ni owú ṣe rí lára àwọn obìnrin lápapọ̀ báwo lówú ṣe rí lára àwọn tí ó jẹ́ ìyàwó sí obìnrin mọ́ ń káǹkàdá ààyè kan tọ́lọ́wọ́ wà yóò kú lára rẹ̀ ṣé bí ọkọ obìnrin bá ṣe rí olówù rí ó ṣe rí ajíámọ̀ pé owú náà pé méjì ìkẹ́dá ikọ̀ ọ̀dá ẹni tí ò tó dá náà ó tún wá pẹ̀ka àwambọ̀ a ní ànábì sallallahu alaihi wasallam bó sọ wọ́n àti ìfẹ̀wà àwọn ìyàwó ń sí ọlọ́run wọ́n sì pè ilé sí méjì wọ́n ní fásán méjì àwọn kan fásán tí ẹ jọ ń ṣe papọ̀ tẹ́jọ mẹ́sàn ara fún àwọn ìyàwó Aisha ìyàwó Afsọ ìyàwó Sauda ìyàwó Sofiya àwọn fashẹ́bí Umu Salama lọ ẹ́dì ibẹ̀ bí láti bá ìyàwó Zainab Umu Habiba Maimuna Juwairi ogungun abagbọn yóò ṣùgbọ́n tó ń ti bẹ́ àwọn afẹ́ jẹ́ mọ̀ wípé àwọn obìnrin yàtàáwọ́nà wọ́n mọ́ bára wọ́n ṣe ṣùgbọ́n lórí ìkéni lórí tó bá tó pí ẹni kọ̀ọ̀kan wọn ni wọ́n jọ sọpá wọn jọ́nṣe o ṣùgbọ́n nínú àjọṣe mẹ́ èyí tó tó pí oún kálukú ní ọmọ ẹ̀ṣẹ́ fashion àti tó nínú wọn oníyàwó sọ̀fíyàwó alìbì sọ́lọ̀ lọ́sán wọ́n wà pẹ̀lú yàwó iṣẹ́ ìjọ kan yàwó iṣẹ́ àwádà pé alìbì ah, ah, ọmọ obìnrin sílẹ̀tìsà ẹmọ ewu ọgbọ́n obìnrin alìbì ah, ah ìwọ̀gbọ́n obìnrin sílẹ̀t hasbuka fi sọ̀fíyà kẹ́dà wà kẹ́dà ìyàwó ìpẹ́kútú rẹ̀ yẹn ọmọ ti só bì fi ti ẹ̀jú o àìgáyẹ àáà kóbìnrin orí báyẹ máa ń tún ṣéèpù kan tó tún sọ́wọ̀n ṣùgbọ́n ìyà rẹ̀ bílẹ̀ ló lè rú ṣéèpù ẹn tó lọ fi sẹ́ran ọlọ́n ti dọ́rọ̀ òye ìyàwó Aisha fásẹ̀ wọn ni ìyàwó Sọ̀fíyà o fásẹ̀ jọ ní ẹ̀họ́ lásìkò tó bẹ̀rẹ̀ bá ń bára wọ́n ṣe wọ́n bá wọ́n sẹ́lómi tó tó pí ẹnì kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ tí ò jẹ́ níkejì ọmọ ìgbà tí nǹkan wá papọ̀ lẹ́yìn gbọ́ orí jẹ́jẹ́ ń ṣe o tí ò bá papọ̀ ẹ̀rì pé wọ́n jọ páwọ̀ ń ṣe wọ́n sì mọ̀ sí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ anábì ní kílò mí ó ní bó sáṣe òṣèlọ́dà ọkọ̀ gidi ọwọ́ afẹ́ ṣe wáàsí fúnyàwó rẹ̀ wáàsí wá dára gbogbo ayé lakọ̀dí kúlìtì kẹ́límẹ̀tán ah ìrẹ́ṣà ó sì sọ gbólóǹkẹ jáde lẹ́nu kìí ṣe gbólóǹ méjì gbólóǹkẹ náà ni lọ́ọ̀ múzi ját bímọ́ ìlìbá àrí ìtọ́ tó bá gbólóǹ jáde lẹ́nu rẹ̀ ìtọ́ tó bá gbólóǹ jáde lẹ́nu rẹ̀ níbi títọ́ tọ́dọ̀tì tó níbi tí rírù tó níbi tó kù pọ̀ ẹkẹrẹ bókùnrin ẹ̀kátẹ̀ tó kù pọ̀ tó láọ̀ múzi ját bímọ́ ìlìbá àrí tí wọ́n bá lọ rẹ̀ mọ́tọ̀n tí wọ́n bá pè mọ́ mi òkú la mẹ́fẹ́ jẹ́tù bọ́ mi òkú ṣe pọ̀tọ̀ yóò sì <laughs> jẹmọ́ ta ló le ta ní làkẹ́ ètò lè gbọ́rọ̀ kalẹ̀ báwọn láti fi dá olólùfẹ́ rẹ̀ làkẹ́ lórí òdodo bílù fẹ́rẹ̀ nù rẹ̀ iṣẹ́ ṣẹ́gbọ́n rẹ̀ pé kí ni a sọ tó jù ṣe mímọ̀ yíò wọn ni ọ̀rọ̀ ìlọ́nsọ́rọ̀ tí wọ́n bá mú ìtọ́sẹ́ ẹ̀dàkùn mílò wá ní tọ́ alébì fẹ́ fi sọ bí ọ̀rọ̀ yẹ́ se ní agbára tó bó se lè bí ọlọ́wọ̀ bá nútó kóbìnrin kọ́ wà náà di ọkọ kọ́ wá fẹ́ jowú kọ́ wá mú àlèébù kan lára orogún rẹ kọ́ wọ́n mọ́ ah Subhanallah èmi mọ́ bẹ̀lẹ̀ ìjọba fẹ́ fún ní ìkẹ̀ wọ́n sáwà lórí ìjókòó tó rẹ̀ tó rí fún o ọ̀rọ̀ tó burú jáyìn tó bà dẹ́dà sí ìkórira kódà kéèyàn máa fi bí ní pé sẹ́mọ̀ pé ọmọ olówó làwọn lẹ́ni kí ọkọ kó lè ṣìṣe ọ̀ ìntẹ́rí ẹsẹ̀ fún ìyàwó mi ó lò sí ìǹkẹ́ náà jọ lójú Ànábì sallallahu alaihi wasallam ọwà kí ọ̀rẹ̀ ṣùgbọ́n ká jọ wú ọ̀rẹ̀ látòkèdélẹ̀ ẹ̀dà kan tọ́ pé ìyàwó Aisha sọ bẹ́ẹ̀ sẹ́nìkan nínú fásitì àwọn Ummu Salama ánìmí pé wọ́n èé ṣe títọ̀dọ̀ wọn o ní gbólóhùn ta kọ́kọ́ sọ wípé àjọ sí àwọn obìnrin nǹkan kan ń bẹ tí wọ́n fi hàn síra wọn ìgbọ̀ ọba tí wọ́n bá sọ pé làwọn jọ ń ṣe lójú ayé wọ́n jọ mọ́ ẹ bí ó jọ ń ṣe wọn ní túká o ṣùgbọ́n tó ń kálukú ń fẹ́ inú ẹ̀mí ọmọ fi bẹ́ẹ̀ni kejì ẹ̀ lò ọmọ kọ̀mọ́ òdìbà àti mẹ́rin ìwà àwọn bọ̀ Ànábì wa sallallahu alaihi wasallam àwọn sẹ́ẹ̀rí tí ó bá lè yẹ lé ó lè débi pé ìyàwó rẹ̀ máa fi ìkì àmà rẹ̀ máa fi ìkì ọ ní ẹgbà àtìyàwó lọ́tọ̀ ó ní lọ́tọ̀ tó bínú tọ́tọ́fẹ́ ní ìyàwó ẹ̀gbàmì a máa sọ fọ́mọ̀ pé lọ mẹ́bà tí mọ́mí yíwá mọ́sí mistake o ọmọ sí lọ mọ́wá irú ẹni ń tẹ́ bá láìkẹ́ ẹmọ́ bá tọrọ ẹ̀mì gígùn nígbẹ̀ bá kékeré fún tí ọgbọ̀ ọlọ́jọ́ mẹ́rin torí ọ̀pọ̀ ẹn bá rí báun wọ́n ráre ekú ni àwọn ọ̀tá ń sọ yìí ọ̀rọ̀ wútà ń sọ yìí in jọ bí ẹni pé lérò ogún nìkan tí máa ṣẹlẹ̀ ní nǹkan bó níyàwó kan mo lẹ́ni tó wípé gbogbo ó forí ṣe ọbọ̀rùn ṣe fúnyàwó rẹ̀ ìrìyàwó lé kọwa sí tí ó ṣe báyìí ìyàwó ni tí ń bá ń bá ní mo sí ń bá lọ iye ọ̀nà méjì wọ̀n fẹ́ fi jẹ́ra mi ẹni tí mo ń torí rẹ̀ mú ọgbọ̀ ìmúra gan kọgbà mi gbọ́ tí òun lẹ̀sẹ̀ kí í ṣe àìmọ́ yóò bí ìlọ́fẹ́ òkè ti fọ́kùn ẹ̀kú símà kọ̀rẹ́nìyàn ló lè pín wa ní ìsinmi tí èèyàn bá jẹ́ àkín tó dúó tó jẹ́ wípé géńdé 50 tí wọ́n bá mú lápá ọ̀tún géńdé 50 wọ́n mú lápá òsì tí wọ́n bá tí kò ní tí bí wọ́n mì kò ní mì wà lẹ́ì obè tí ò ju ọmọ 16 years lọ sí 15 yóò sì fi ọwọ́ ẹ̀yọkọ̀ báyìí yóò sì fi tí ó ń tán ẹ́sì tí ọmọ ọ̀họ̀ lọ tí wọ́n bá kí obe kí obe wọ́n ní ẹn tí ó ní mọ́sù tí ń dalagbara mẹ́lẹ̀ òótọ́ ni o ọ̀nà méjì ló pín sí ṣùgbọ́n á padà dìbẹ̀ obi ní mọ́sù wọ́n sì ń dáta ilẹ̀ mẹ́lẹ̀ alágbára àwambọ̀ àwọn ìyàwó sí ọlọ́run sallallahu alaihi wasallam ànábì dúró báyìí bí àkẹsẹ̀ dúró ó ti kí ni ó ṣe kí ẹ ní ẹn tí èsẹ gbẹ́ ní wa gbogbo nǹkan ṣùgbọ́n ọba adẹ́gbà gbàálẹ̀ tàbí àbílẹ̀ lọ́wọ́ wọn ọlọ́run gbàálẹ̀ salawatu rabbi wa bí ní sọ́tù wàkọ́dì sọ̀rẹ́tìkúlù púpùpù tẹ́yìn méjèèjì tẹ́ ẹ̀bá ronúkúwàdà mina ta'awuni aláàrùsọ̀rọ̀sọ́lá lórí kẹ́yìn méjèèjì ẹ̀mọ́ pọ̀wọ́pọ̀ láti máa jí ànàbí léje nínú ilé ẹ̀yìn ìyàwó méjèèjì tẹ́ ẹ̀bá jáwọ́ ń bí pẹ́ máa dọ́gbọ́n fọ́ọ́sọwọ́pọ̀ ìfọ́ọ́sọwọ́pọ̀ yìí ọ̀wà mọ́ òmù kẹ̀kẹ́ lọ ju jẹ́ ti ara rẹ̀ lóòlé jẹmẹ́sẹ̀lẹ́ o tí ó fi wá máa sọ ara mú tí ó fi sọ intọ́lọ̀nsẹ̀ ní àlàálì fún tí ó wà fẹ́ fi kó ara ń bẹ̀ tí ó fẹ́ sọ di àlàálì mọ́rẹ̀ tẹ́ẹ̀bá lọ túbá fàkọ́sọ̀kọ́ Ọlọ́run sọ ayà ń bọ̀. Ayà ìsọ̀kalẹ̀ wàbílọ́bìn Abbas rọ́bí Allahu ta'ala mẹ́rọ̀tọ́ o ni mo fẹ́ bí Umaru léèrè àwọn ọmọ méjèèjì ní ìyàwó annabi wà makastu sanatan látẹ̀m náà ní an as'ala Umaru illa haibatuhu wíwá mi kúntù harisan an as'ala Umar al-murataini allataini من أزواج رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إن تتوبا إلى الله أريد أبوك باكو أني مولو تمو فين سو مورو بي مرنا تني أقبلبا ترى يه أريد النبي أنا رني تانا مجيجي تلون سكوت أبا توبا إن باين فوقا إما تأبا تأبا توبا مبيكيني نبيكا ما فوصوكو ننو لأ النبي láti máa dánàbí sí dásán ẹwẹ́ ìwé mọ́lọ́wọ́ odidi ọdún mélòó ọdún kẹgbàpò ẹ̀rú sí ìbà blẹ́bìn abbas kọ̀bọ̀dé ẹ̀sọ̀ bí umar ayé ti papòdà ń gbáná ọwá ni mọ́ wá sọ sọ sọ hatta kharaja hajjan tó fi wá fẹ́ sí hajji lọ́dún kan fa'addala wà àdẹ́lù máa tí ma ní àdẹ́lù mẹ́un fàtàràkà àtọ̀ríkọ̀ alìjáàdà alìmọ̀sílúkà ìlàtọ̀ríkí rẹ́rì mọ̀sílúkà ọkà kú ọ̀lọ́nà tí a ń tọ́ ọ̀nà ọba yà sí inú pápá ibi tẹ́yìn ìtọ́ ọ gbẹ̀sẹ̀ ni ah! bọ́bá gbé omi fi ìdáwà sínú akèrègbè kan wọ́n gbé mi ń tẹ̀lé ńgbà ìgbòfin mọ̀ wá dúró láyé ọ̀tọ̀ ẹ̀kọ̀ ńlá àwọn mímọ̀ ni bá jẹ́ nínú àjò tó wá fẹ́ tọ́ilẹ̀tì yálọ̀ fẹ́ tọ́nà àbáfẹ́sì nǹkan mi bí tí mùsùlùmí o wọ́n ni فإنه يبتعد عن الناس ويستتر بما يمكنه الستر به من شجرة البادية nínú àwọn igi tí bá ń bẹ ń gbó kòtò tí ń bẹ ń bẹ òkè tí ń bẹ ń bẹ gẹ́gẹ́ tí ń bẹ in tí àbá lè fi bu ara rẹ̀ láti fi kọ́fà ara rẹ̀ o ní kó se àwọ̀mbọ̀ gbọ́nà ń tàà wá máa wí tàbá fẹ́ wọ tọ́ílẹ̀tì sáàtù wí nígbàtí bẹ̀rẹ̀ sí tọ́ílẹ̀tì àwọn apá àpín méjì apá kan ní òsì ẹ̀kan ṣùgbọ́n apá tó ní torí wípé àlìjẹ̀nù káàkiri bá ní ẹrin jẹmọ́ ìṣọ́lá àmọ́n a débi ọlọ́mọ méjì àrí ìdàmù sẹ́ẹ̀mọ̀ pé táà bá fẹ́ wọlé wa in tó lé ní 10 lè tàbá fẹ́ jáde wà láì tó lé ní 50 million àjẹ̀nù olùfẹ́ bẹ́lẹ̀ mi jáde wọ́n ti dúró lẹ́nu ọ̀nà wọ́n ni ìtàrí mímẹ̀ ni a mọ̀ wíre ẹni sí ọ̀wà jíba náà lọ ilé ìyìn àrán lè jẹ̀nù ẹ̀fì ilẹ̀ kó túbá ìlàmà babylon tí ọba túbá ọlọ́run ní tọ́fẹ́ fi sínú wọ́n ń gba òròmọ́ díẹ̀ lọ́wọ́ ikú orí òjò wọn látàn lọ́rẹ̀ jẹun alákúnlé àásọ̀gbónà bí kúrùrù se wá gbẹ̀sẹ̀tẹ̀ tí ń bọ̀ o ni fasakaptu aláyàdẹ́yìn mínira pàtàwàdọ́à jẹmọ́ kọ́kọ́kọ́ jẹ́kọ̀ fẹ́mi àti gbogbo wa mọ́ wá gbí omi mọ́ wá ń sẹ́ sí umaru lọ́wọ́ ọmọ ẹ̀gbọ́n annabi torí pọ́fẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ àti pẹ́ tó ń ṣe nkẹ́ fún olóyà mùsùlùmí ni àti pé àgbàlagbà tó tó bí mi irú àdáwọ̀dọ̀ ọlọ́run àwọ́ ti pìyàn ní sálàfíyà orí ìwọ́dọ̀ sírètì mi wá sẹ́mi àlùwàsẹ́ nìkan lọ ọjọ́ mẹ́lẹ̀ káàkiri ọbọ̀já nẹ̀bí nínú pọ́bẹ̀mù yẹ́kẹ́ ẹgbẹ̀rún èèyàn náà ń bọ́ lẹ́yìn tí wọ́n wọ́n ọ̀nà ilẹ̀ béèyàn bá ṣe rí ẹ̀sìn ọgbọ̀bà rẹ̀ ń tọ́ bá jú èèyàn lọ fún èèyàn kéèyàn náà lè tóbi ni tàbáfẹ́ kí àwọn èèyàn ti hàn abẹ́rẹ̀ láti ọ̀tún kélé kélé kélé kélé kélé tó jẹ́ àfáà wa ìmáàmù wa ó ní nọ́mbà 15 15 minutes gbogbo ẹ̀tí mẹ́mẹ́ ọwọ́ sì ni ẹ̀wà ọ̀dọ̀ wọn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ákí ẹ̀lẹ́ tàbàkì ẹ̀tẹ́ áṣì àmì ákí ẹ̀yòkú ọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí òsí ọlọ́run sàṣọ́lọ́run ọjọ́ rẹ̀ títò lórí masáìlù kan tọ́ bá rí ni o tí wọ́n bá sì tú ọpalẹ̀ náà kòròǹfóníọ́ bí ṣe ń kápá kí mẹ́ kò jùbá náà lọ orí omi òṣù olé ṣẹ́ṣẹ́ lọ́wà àwọn ẹ̀tí wà ló sáré tàbí ẹkùn bá ní sí afẹ́ ìsìnkọ mọ́ ìjàre orúkọ níbi èmi èmi gọgọ́ ṣe lọ́hàkọ́ lọ́hàkọ́ adalla الصلاة هل الصلاة هل الفلاح على طلاق اثنين اثنين نعم ọsọ́bọ̀ bí wọ́n máa fún bòmí wọ́n máa kẹ fún bòmí inú ìrò ó ṣe kọ̀ mẹ́tì abúlọ́bìnà bá sì wá ń sẹ́ mi sí àbúrò mìí lọ́wọ́ àṣí abúlọ́bìnà bá sì ń dọ́gbé láti move closer sí pẹ̀lú àbúrò àwọn èèyàn sì mẹ́ẹ̀ ọba ní ya amiral mu'minin ìrẹ umar mú mọ̀ fẹ́ bèèrè bèèrè kan umar ní bèèrè ó ní ìtí mọ̀ bèèrè la tamna'ni an as'alaka mundu sanatin illa haibatuk bọ́ọ̀lọ́ ń ṣe bàbàrà rẹ tọpọ̀ olé àtẹ̀rùtí ń bẹ́lára rẹ ní ìjì olódodo inú dàápọ̀ àmà ìdí ìmìnì ìrìn tí ń tọ́ ọba mọ̀ wípé mọ̀ mọ̀ tọ́ òwúrọ̀ pé mọ̀ mọ̀ nínú mọ̀ fẹ́sàánì bí mí o wà ìǹkánà ìdí ilmọ̀ ọbọ̀rùtùkà bí tí ń bá màmá sọ fún ọ tí ń bà sí mọ̀ ìní òsìlọ bí lábájá lè sọ̀rẹ́ òsìlọ

umaru bá wà ájàbá lọba ọmọ ìwú bẹ, wọ́n sọ wípé wà ájàbá tí ò ní tẹ́lù wínú bá ní tẹ́lù wínú ismu fíìlì nú bí máa nù àà ah, ó wá se mọ̀ ní irú mọ̀ kékeré báyìí lọ lọ́wọ́ mi bá wá ájá bí omi asìlù rẹ̀ wọ́n wá pàyáwò rẹ̀ wọ́n wá gbé kẹsìrọ̀ kúò nísàlẹ̀ ẹ̀bá torí pé yàwó tó ní o ti parẹ́ wọ́n wá dá fátí àpàdà sókè ní èdè mítẹ̀lú nínú wá ájá bí ẹ̀yìn rẹ̀ wọ́n wò mí pẹ̀lú abúlẹ́gbùn Umar àpapọ̀ eh, abúlẹ́ Abbas tí rú bílẹ̀ báyìí ló mèrè pẹ̀lú adúrú mọ̀tọ̀lọ́n fún ọ lórí mọ̀ tafsir ó ní kò rí bẹ́ẹ̀ mo fẹ́ gba ṣọ́ọ̀sì ibi tí ó ti tẹ́lẹ̀ mọ́sásímọ̀ bẹ́yìn se jẹ́ sí ansasalam ọwà umaru wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ umaru ní umar aisha tún wà hafsọ aisha oní alákọ̀ọ́kọ́ ọmọ abubakir hafsọ tọ́jọ́ mọ́ tèmi lẹ́nì kejì ó ní fayasukul khabar wà járù lí bó sì wà ní sọ pé wà járù lí mínal ansar èmi àti ọmọ ìyá kan bẹ nínú àwọn ansọ́rí kúnnà nàtàlẹ́wọ́bù nùzúlà ala rasulillahi sallallahu alaihi wasallam fa yanzilu yawman wa anzilu yawman بما حدث من خبر ذلك اليوم من الوحي أو من غيره mo ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ tí umaru sọ́njọ́ náà lọ́wọ́ mi àjọ mọ́ ń mo na wà bà emi, èmi ọ̀lọ́ lè kéwú lónìí owó lọ sọ́jà yọ́ wà ní tí tọba ti ádé láyé àjọ pàdé gbogbo ń tọ́bá ṣẹlẹ̀ mílùwà ì bọ́yá Kùránì tó sọ̀kalẹ̀ ní ẹ̀rẹ̀ èmi ọ́ fún òun tọ́jọ́ kejì èmi lèmi ọ́ lọ ọjà àrẹ́bìdá sallallahu alaihi fún tó jẹ́ pé ó ní sinmi fún ìjọba ó ní sinmi fún lù tí wọ́n bá ti ń sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ yìí ìjọba gbogbo ẹ̀ ń bá ti kéwà báyìí wípé ẹnìkan ń fi ẹ̀sìn rẹ̀ dẹ́yìn láàmú alábòsí ẹjọ́ ń kálukú ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ bọ́nà ń ṣe sọ in tó bá lóògbọ́yé mẹ́ ẹjọ́ wí bóòdè

tọ́ ọba sì gbà pẹ̀sí lè mú lọ́rùn ebó sì padà bí ìtí ẹsọ fún ọtọ́jọ́ òdodo wọ́n sàbẹ̀rẹ̀ o wọ́n múra wọ́n méjì tẹ́mì bá ti lọ ọlé kí wọ́n lọ́dọ̀ ànàbí ìwọ́ lọ ọjà wọ́n jẹ́ kókò lọ́ndá mẹ́rin oko tọ́jọ́ kejì èmi ọ lọ síbo sí ọjà ìwọ náà wà sọ́dọ̀ sàlám ìdí ọba gbọ́ ọ sọ fún mi ìdí ọba gbọ́ ọ sọ fún ọ níbo lọ̀rọ̀ ẹ̀sìn ti kaláìmọ̀kan Naam nígbà ti kaláìmọ̀ kan ṣùgbọ́n wọ́n mú ìsìláàmù wọ́n fẹ́ sọ di agbègbodò ẹ̀sìn wọ́n ọ̀dàrú kẹ̀kẹ́ ẹmú ìsọ̀fẹ́ ẹ̀sẹ̀mọ̀ ìtàwọn gbọ́yé ní ìtẹ́ sọ ìsìláàmù òrìbá wọn ọlọ́mbà mẹ́bí sọ pé dàsìkò wáyìí kò sí ẹ̀skúsì lásìkò yìí àwọn àsìkò kan bọ̀ ọlọ́run jẹ́ bẹ́mi nítorí wípé bí ìgbà tí àwọn ọlọ́pàá ń dájú tẹ́ ń kó àwọn èèyàn rógà

ṣùgbọ́n tí ma ṣe ni wípé tó mímọ̀ kan bá ti kú ẹn tí ó rí bí rẹ̀ ká jáde láàyè mọ́ ìkẹyọ́ mọ̀ wá lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jẹmọ́ ẹ̀ta bá wù àná ìmọ̀ ọ̀pọ̀ báyìí ṣùgbọ́n sí wọ́n ní wàhálà tọ́wọ̀ wá ní bí ṣe ń bí wà lóòkú ohun tí ẹ o wà náà mọ̀ pọ̀ sí àsìkò tá yọ yìí ayọ̀ ọ̀pọ̀rọ̀ la fẹ́ yọ yìí kọ́lọ̀wọ́ sọ àmẹ́ kánà bí ọmọ ṣe nǹkan kọ́ wá máa pè lẹ́sìn ọlọ́run kẹ́nì kan wá torí pọ́ náà ń ṣe rí ẹ̀ tó wọ́n fẹ́ o sì mà kọ́ ọmọ wá o nǹkan kan lájọ́ ń ṣe o ọlọ́run dr shahudin àfáàtì mìíníà bàbá mìíníà in tí a ń sọ ilẹ̀mìnà ń sọ in tí a ń sọ ilẹ̀mìnà ń sọ ọlọ́run bá níbi wáyé èmi àti ẹ́ sì lè mọ́ sọ̀rọ̀ láàrin ọdún kan sí méjì kábà pé wọ́n níbi kẹjọ́ ẹ̀ ti ń jókòó ọrún ẹ̀sìn ní ṣéun nàíjíríà lẹ́kọ̀ọ́ bàbá àbẹ̀mìíà sí mọ́lọ́rọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n láwọn àti ẹ̀ ti ríra ní ìsìn ó ti lóṣù jọ ó ń sọ ń gbà wọn ṣùgbọ́n òdodo kò change tẹ́ bá sì ti rọrọ ẹ̀sìn tó ti ń kú òlójú bí ànẹ́bí gbé sí ìǹkẹ́kẹ́ ti rọrọ ń bì mí ní ẹsẹ́ gíní o gbogbo tí èsì mọ́ ìyẹjú láyé nínú ọ̀rọ̀ nínú òṣèṣí tí ìǹkẹ́yẹ bá ti ń falẹ̀ tẹ́ẹ̀tẹ̀tẹ̀ rí kẹ́nìkan ó jáde lójijì nǹkan wà láàrin ọlọ́gbọ́n méjì ni tí nǹkan bá ti wà láàrin ọlọ́gbọ́n méjì kò ní tètè yanjú tó jẹ́ pé ọlọ́gbọ́n àtòmùgọ̀ ni ẹ̀ẹ́rì tẹ́nìkan ó ti sáré sọ pé báyìí ni àwọn mímọ̀ wọ́n mọ̀túnmọ̀ kí wọ́n pèyàn kéfèé wọ́n mọ̀túnmọ̀ kí wọ́n pèyàn lòmbídíà wọ́n mọ̀túnmọ̀ kí wọ́n pèyàn ní fásik wọ́n mọ̀túnmọ̀ ẹ̀dú ẹntọ́fẹ́ sọ pé tààníẹ́ kẹ́nìkan wá dìde lónìí kó pẹ̀rẹ̀ mùsùlùmí tí ń kírun fọ́lọ́un onye ní àbúnù tẹ́mí àwọ́ àdáyérú kọ́nà balibari owó àdáyérú ni jẹmọ́ ẹ̀ sọ fún tọ́n kó tẹ́lẹ̀ túbá o wọ́n wà ní masalafin damasco àwọn sọ́rọ̀ masala a ń pè ní masala tẹ́síríà tẹ́síríà o ní kéèyàn fẹ́ ẹran kọwa agbébìnlẹ̀ ń bá lọ ṣe bẹ́ẹ̀ tọ́ wá lọ rẹ̀ dáwàrà sí sí ọyẹ ẹran tó fi ánlọ́sẹ̀ kan tọ́ wá mú lọ jà ẹ ń bá ṣe ìsìrarú rẹ̀ tọ́ wá délé tó náà tó wá fún wára wọn nígbà ti kírù òtún ti kú padà títí alẹ́ àbárọjọ́ kejì wọ́n wà ní pé ọ̀ọ́ àsìwò òfin kìíní ìlú kìíní àti sọ́ọ̀wù tamuru méjì sorry àti sọ́wù tamru sọ́wù tamru ọ̀rẹ̀ ló ní 50,000 naira yóò wà dẹ́rin padà torí pé ó ti fún wàrà yóò tó wá dá sọ́wù tamru kan padà sí ò tí wá dàbí èlè báhùn lọ́dọ̀ ẹ̀ntọ́ tẹ̀rẹ tó jẹ́ lọ́sàbòsí kí ló ní tàbí ìgbò òfin sọ wípé wàrà tí

ọmọ yẹn bí wọ́n lè wọ́n ní tẹ́síríà tẹ́síríà náà ni pé hapsu alaban fi dọ́rí ìṣà kẹ́yìn ò fi wàhálà sí ọyàn ẹran kọmọ fún liyẹ̀tọ́rọ̀ bí ha ilmùsítẹ́rì ẹn tó fẹ́ ra ẹran kó lè jẹ́bí ẹn tí ó gbà wọ́n lè rí gbá àwọn fọ́ àbánsá rẹ̀ lọ àdúgbì ló tó jẹ́ múdù mẹ́rin hmm. ọmọ ń bá bú ẹ̀rìn lọ bá bẹ̀rẹ̀ yẹ̀yẹ̀ orí à sáàdìísì eléyìí wà aládìísì kúrò ní tàbí ọ̀rọ̀ orí oh, kazab òpùrọ̀ ayé oko wà أخرج هذه القصة العلامة بن ملقن رحمه الله تعالى في كتابه الفوائد بإعلام الإعلام بفوائد من الأحكام àfáà ní lójú ẹsẹ̀ ẹni kẹkẹnu bú àwọn àfáà ti ẹ̀dọ́kùn bẹ́ ẹni kẹkọ̀ọ́ mọ́ bí ejò ti dé ejò ìtóbi tí ọ̀dá nínú mọ́tásí lẹ́ni bí se ní ọmọ ìlọ́nu eré lèjò bá lè káàkiri gbòòlù àwọn àfáà wá dìde àwọn wọ́n wọ́n wọ́n rí pé gbogbo ìlú ti ń pariwo káàkiri pé

ìpàbúrò ọ̀lù rọmọ̀ oríjìmì oríjìmì ọlọ́njọ́ oríjìmì àfá náà fi ọlọ́bùra ẹnìkan kọ mẹ́bí tẹ́jọ ń yásítò ìpòrá lójú ẹ̀sẹ̀ sọ́lọ́ oríjì jẹmọ́ ọlọ́n náà ni o tọ́ bá ń ṣe bá ẹ̀sìn ẹ̀ náà ní ni o ẹ̀sìn ẹ̀ náà ní sọ ẹni tí ó bá ti ń ṣe wá sí fún ní ìsìn ọwà ní ẹgbẹ́ ti ń gbọ́ nǹkan míì tẹ́mì rẹ̀ wọ́n ń sọ pé àbí ń tẹ́ ń sọ tẹ́lẹ̀ ìkọ́ lọ bó lórí yìí ẹ sọ pé kẹsùn fún ayátàlìkì àmọ́ kápẹ́ntẹ́ ń pẹ́ àsí nǹkan mí ìtún bẹ̀lẹ́ mìíràn tẹ̀tì pamọ́ fún wa kọ́ bàjẹ́ fún tọmọtọmọ àtìrẹ yìí tí ó pín tí mo mú lọ́dọ̀ ọlọ́nu yìí sì máa ń kẹ́mí ìwọ́n ti dàrú mọ́ mi lójú ṣùgbọ́n tí ọba rí bẹ́ẹ̀ ẹ wà jẹ́lẹ̀ láì ní gbòòrò náà ẹ̀yin ò ṣe jẹ́ ìtọ́kẹ́ rẹ̀ lè báwọn lórí òdodo tẹ́ mú lọ́dọ̀ ọlọ́run tó kàkẹ́ sí ẹ̀kẹ́ ránṣẹ́ sílẹ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ndị bá ṣe ra ara ndị ọba àyàwó ìjọ bá ṣe yáwó àtìdá àwọ́lá nìkan ṣe o ẹnìkẹ́kọ́ olé bá ti yẹ̀dẹ̀ gbẹ́yìn ọba bàbá rẹ̀ dẹ̀ àwà mí kan awa mẹ́rin kan lọ ọ̀rọ̀ ìpọ̀ ọ̀dá kápẹ́ gbogbo jẹ́ ìṣọ́ fún yìí sọ ó ní tí ó ń kpe ní sí pé mọ́sí mẹ́yì kápójú rẹ̀ rẹ̀ ní jẹ máa sí lọ káwọ́ pẹ́kẹ̀ èsojú rẹ̀ rẹ̀ fi mílẹ̀ bẹ́ẹ̀ náà kọ́dà olórí ń bà mí gan kò ní pọ́blẹ́mù tẹ̀lé ẹlòmí yóò kò okùn nínú yàrá ustaz tí ó wíkà kí ń ẹ̀ lẹ́sẹ̀ o ìsáta ni ó ní ìsáti ní ìwọ lágbájá ni Abdullahi ó ní alálọ́rin ó ní wà lónìí nǹkan rẹ̀ ó ní ẹgbọ́kùn sáàsù ọyẹ̀ fìsinmi lọ́rùn kí ló bíbò lẹ́rẹ́ bẹ́ẹ̀ bà sẹ́yìn fìsinmi lọ́rùn ó sì fòkùn sílẹ̀ lọ́rùn ó sì mú sáàsù ẹgbà wàláì mọ́ tọ́ ẹnu rìn ẹmọ mú mi káàkì ọlọ́run mẹ́jọ lúwé èèyàn bá wọn torí téèyàn bá kan ẹni ọlọ́njọ́ kejì bẹ́ẹ̀rẹ̀ sí manager ara wọn tàwà ló ń tọ̀ ń tọ̀ yẹ ọwọ́ apín méjì ọ̀dọ́ àwọn àfà àwọn apá kan sọ wípé ìtìbáànù ní ibn malik gẹ́sìn ayin ìtìbáàn ibn malik al-kafif radiyallahu ta'ala rọ̀bọ̀ ọ̀rọ̀ kejì ní pé aláwọ̀sù ni ibn khawni èwo wà nínú méjèèjì ẹn tí umaru wọ́n jọ mọ́ ṣe nǹkan ọ̀rẹ́ ẹ̀tì mẹ́tímẹ́ ni tòótọ́ nínú àwọn àǹsọ́rí ni aosu lóókọ rẹ̀ aósù lóókọ rẹ̀ ọmọ ọ̀họ́lí ṣùgbọ́n nígbà ìtẹ̀fẹ́mù kpọm ni umaru ni

wàkúnnà máṣàrán kùrẹ́ṣì ṣùgbọ́n wà ará maka tàjẹ́ kùrẹ́ṣì magribun nisa a ṣẹ̀fẹ̀ dédé àmbọ̀rẹ̀ magribun nisa nínú ṣe sí tiwa àwọn obìnwé ìdásí tàbá ń ṣe àìgbẹ́nu obìnrin bọ̀rọ̀ ní maka nínú ìwáyàmí lẹ́nu ìdúlàhúnnà amúran tá a bá fẹ́ yẹjú ọ̀rọ̀ kan àì sẹ́bì kankan kú fáwọn obè pé kí wọn náà fẹ́ fi dáṣẹ́ nínú nínú nínú inú wọ́n yàmí lẹ́nà àtàdùbì yìí nà wà lọ́nà ìdìkìlù wọ́n nà fi umúrin náà àìsẹ̀mítì ni ó àṣẹ́gẹ́ ni ó mọ́ fẹ́ mú mọ́ra pé ọmọ yìí sí ológun mọ́ fẹ́ ṣe ah, obìnrin àwọn ọ̀rọ̀ mí ìṣẹ́ kọ́ wọ́n bí dáa ní kọ̀gbọ́rọ̀ ẹgbẹ́ ìwọ̀n pọ̀kọ̀dún mẹ́lì Mẹ́dínà àwọn náà ní ó kárẹ́sì ṣe ìlà fífi Mẹ́kà alẹ́ làbọ́ Mẹ́dínà ṣùgbọ́n gbàtà àgbẹ̀ Mẹ́dínà wà kánil ansar nígbàtà rí àwọn ará nígbàtàdà náà Màdínà àwọn Màdínà ìdàkejì wà láwọn gbogbo tó yọ́ ṣẹlẹ̀ bẹ́rọ wá gbẹ́ ẹ̀ láti bẹ̀rẹ̀ ti wá à láti ilé àwọn alájí ẹ̀sìn làgbàní ẹ̀ sí òsì kẹrẹ wá fẹ́ ṣe ẹ̀ bá lé ní dáwọn sí òsì ìrìnà Màdínà pé à ẹ̀ Zainabu ọmọ yìí ni awáwò fún àfà Abùrọ̀zákì pẹ́lú ìyá ọ̀dọ̀rùn ẹ̀ má bọ́kọ̀ mi sọ kò lè sọ ọ̀kan lórí ẹ̀wọ̀ báyìí ni ọwá jókòó ń bí ẹ̀mẹ́ ìlẹ́wà ẹ̀dí nǹkọ́kọ́ wò ìná wo Balkis àbúròsẹ́rẹ́ bá wọn náà sáàtà alẹ́ sílẹ̀kùn wa ni ọkọ̀ òní wígbólómà ẹbà wọlé báyìí ni ọ fàṣẹ sí náà Madina nù níjọ́ tí ń sì ń ṣe kọ̀dàrú mọ́ wọn lọ níjọ́ tí ń ṣe jẹ́ lọ fàtọ́fíkọ̀ نساؤنا يأخذن من آداب نساء الأنصار kí la dé Mẹ́dínà sí àti múmọ́ra wa kọ̀pẹ̀ sígbà náà ló di pé àwọn ìyàwó wa wọ́n mú àwọn ìyàwó àwọn àǹsọ́rí lọ́rẹ̀ lọ bá di wípé irú ìwòrán wà tí ń bẹ̀rọ àwọn ìyàwó àǹsọ́rí ẹ làwọn obìnrin tí a náà bá ń kọ ẹ wo obìnrin Ọlọ́run ló sì wọ́n bẹ̀ kánẹtìl sẹ̀rí àtàtà asùn obìnrin tètè mẹ́ gbà nǹkan wọ́n tètè mọ́ mú kọ́lọ̀ obìnrin tètè mọ́ mú kọ́lọ̀ sábà pé wọn mẹ́tàn in tí ó sì jẹ́ wọ́n mẹ́tàn ẹn tó bá jẹ́ gbájú ẹ̀mú ẹ̀mì ní ìmẹ́tàn tó ní ẹ̀fẹ́ gbáyàn ní ìmẹ́tàn oní ọmọ òpin ọgbàbíyọ ìmìnà ọgbàbíyọ tí títọ́wọ̀ rí ìjábi tí ọjà sí Umaru sọ ti ẹ̀ báyìí ó ń kálukú wa náà inú ní ẹlòmí ò rí báyìí nígbàtọ̀ rẹ́ǹtì ilé ìgbà wá di kókó lọ ní ara rẹ̀ tó rí ní wọn tí ìyàwó rẹ̀ ń o ó ti wọnú ẹgbẹ́ àwọn ìyàwó landlord ẹgbẹ́ road ẹnìkakọ̀ gbọ́gbélé wọlé wọ́n wá kó lọ sí ẹlẹ́bú sáàkùn stars àtúnṣùmọ̀ jùmọ̀ ẹlẹ́ àmọ́ ti yọ orógún ní ọ̀rọ̀ ìrìnkiri ní ẹ̀ oún kàlùkù mú èyí ọmọ ṣe bá fẹ́ sàkún sàkún àwọn obìnrin kan bẹ̀ tí ń bá wáyàwó èèyàn wà tí ń bá lọ láàrin oṣù kan gbádùn gbogbo ń yóò ọmọ tó sì mọ̀ bẹ́ẹ̀ sí mọ́ mo ti fi mo ti parí ìdà láàrin ẹlẹ́ àtàfà rí ní o ọwá ń sọ pé kí n bí àfà lórí pé sọ lọ́ra fún ìsáàs nínú ṣẹ̀ríà sóbí ò lera tọ́bá wù ní pẹ̀lú owó ẹ̀ fàfàfà ẹwọ ṣẹ̀tọ́n obìnrin lera tọ́bá wù pẹ̀lú owó ẹ̀ lórí àfi lọ kó ra jẹmọ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìyàwó wa ń bá rìn irú ẹ̀kọ́ wo ní ń wọn ẹni tó bá lè jẹ́ kí ìyàwó rẹ̀ kọmọ ẹ̀bẹ́ nìkan rìn ó dá lójú wípé ìyàwó ní kìí ṣe pé wọ́n ìyàwó àti ìgbẹ́sìn ojú lalákàn fi sọ́rí ni o ara akọ́bìnrin ò lè kọ̀ntú nǹkan tẹ́ ẹ bá fi nǹkan dá àwọn obìnrin bó ṣe rí ọdá tó nǹkan ó sì mẹ́rẹ̀ dín díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí pé àmójútó owó kéré ẹjẹ́ wà sí gbogbo jímọ̀ tó bá ti parí oṣù àmọ̀ sí mọ́sálásí bí o àwọn obìnrin ọmọ lòkè o ẹbẹ̀rẹ̀ oṣù kìíní kejì tí ó bẹ̀rẹ̀ oṣù kẹta ẹ̀yìn ẹlọ́bẹ̀ àwọn obìnrin bá lòkè tí wọ́n bá túkàtẹ́ èèpo ẹ̀pà èèpo ẹ̀gúsí igi ọyọ́ ẹ̀rì pé tí wọ́n kò wọ́n láti lẹ́nu wọ́n sì mẹ́sẹ̀ mítí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ́wà sí lọ bọ́ọ̀ni sẹ́ ẹgbọ́yé torí wọ́n ti sẹ́gùn sí lọ wọ́n ti rẹ̀ yọ lọ wọ́n mọ̀ bá ra wọn kó torí pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí àwọn obìnrin wa ti jẹ́lẹ̀ à ọ̀pọ̀lọpọ̀ kájẹ́ lọ gbọ́wọ́ àṣìṣe pé àà ah, jẹ́ tó kú ò díẹ̀ nínú ẹ̀wọ̀n tí mo wà ẹ̀wọ̀n ó lọ wà fàrọ́jà àti ní lọ́mọ fún mi lésì ìgbà ń bọ̀nù ha mọ́rùn ní súnlẹ̀ pẹ́sá ṣúrọ̀jì ìrìnà ní à wọ́n ní nígbùrọ̀ ọ̀dọ́bà ìṣẹ̀lẹ̀ mọ̀ mẹ́gbà ọ̀wọ̀ fún mi lésì ìyàwó rẹ̀ ní hmm. nínú wáyà mi tẹ̀kúrò àádàlì ìwọ mọ́rù ń bẹ́ mi sọ báyìí tẹ́mì jẹ́yàwó rẹ̀ lólé wípé wọ́n sọ́rọ̀ èmì fọ́ lésí wà iná bùnátàkà láti ní ọ̀sọ́ọ̀sọ́lọ́m tí ó gbẹ̀ káwà ni bẹ́ ti ẹ̀yìn ọkùnrin bá bí sí títí ò dísí o yẹ́bí ọkọ̀

wàyínà sọ́nà sàṣálàm àwọn ìyàwó ànàbì yúrọ̀ tí ìnáwó wọ́n ma wọ́n fara bí náà lè sí jẹun tó sọ̀tọ̀ ọ̀rọ̀ fún ọ wàyínà ìdàhún náà in bá ní wọ́n gbà mí tẹ pé látàdù sàṣálàm látàdù sàṣálàm yau Wọ́n rí fún ụtọ mímẹ̀, kọsọ́mọ̀ rẹ̀ mẹ́ kí ọmọ ìrìnà mẹ́mẹ́. Jẹ́mẹ́ ìjá tó lórí ẹ. lóbìnrin ọmọ ó ń kálukú mẹ́bí tó kù sínú wọn, ṣùgbọ́n wọn èèwà tó ìtí mò ń ṣe tí ọ̀dá yìí ọyẹ kó lè mọ̀ pé bọ́lá òṣè dóbi ènìyàn àhàhà ẹn tí ó mẹ̀tọ̀ tí ẹ̀ tí ó sì fẹ́ gbá ti ẹ máa tí ó mọ̀ pé bọ́yẹ́ náà náà kọsọ pé kẹ máa kẹwa lónìí máa mẹ́sẹ̀ sùúrù bóò lẹ́sẹ̀ mọ́ wà lìjẹ̀ náà kí ó jù wà ń pè mí lẹ́nu fàjàmátù aláyà fìyàbì umaru ní mọba ma sọ sọ́rùn ibi tá ti dúró ní útúbà inú mọba mú asọ̀sọ́rùn àwọn mímọ̀ wọ́n ní ara àwọn àṣẹ́sí tó ń nu àwọn èèyàn lónìí pẹ̀lú ìsúnmọ́ àìsúnmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn mọ́ àwa ń fúnlẹ̀ mẹ́ra wa ara ẹ̀ ni kí ọkọ kọjá láàáyé kí ní ẹlé ọmọ dùn bí ṣe ń láyà rẹ nínú ẹni alhamdulillah mo ń lò yọ́ lọ àmọ́ ṣe bẹ́ẹ̀ kèwọ́ sógún ẹ̀ náà ní kàkàkà pé kọ́dà nínú ìwọ́yọ̀ mi Umaru sọ wípé àwọn èbóbìnrin sọ̀rọ̀ Mẹ́kà àti bá ní bẹ́ẹ̀dì tí ma ti ṣe bí ibi nla wájú kọ ha umaru ma sọ ọrùn níbo ní lọ sọ́fẹ́ lọ kọ̀nvẹ́mù ni àbíkíni sọ́wọ́ arígbà bí ó rí bẹ́ẹ̀ bí ibi láì ha ibi tí kúrò bẹ̀rẹ̀ níjọba ìjọ nìyẹn tó lọ tó lẹ́mì tí ó ti gbà tá a sì ń bẹ̀ ti gbà ọlọ́njọ́ ọlọ́run ma ń tọ́ ń fẹ́ jù wá lọ́wọ́ mẹ́sà sáyẹ̀ nìkọ̀ọ̀kan wa sí dáadáa tá ń tọ́lọ́dọ̀ rẹ̀ in tó ti ń dùn mọ́ wa nínú àlàmẹ́rí wa méjì asokún bẹ padà ẹni tó jẹ́ pọ́kẹ́ra wa ni kọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ wípé ara ń ní ọlọ́run méjì káyé ọmọ tó fún lálàáfíà ẹni tí àwọn èèyàn ti mọ̀ pé o ti dá jókù eléyìí kọ̀sálàáfíà pẹ̀lú ẹ ọlọ́run bá ní gbóòmù náà dìde ọlọ́run jọ́ méjì àsáàrẹ o méjì àrò níwá o méjì kí ní ọ̀dárù láìláì àti ẹ̀ ń darí wá ń bẹ̀ bá ní fọ́tún ẹlẹ́mì o fọ́tún ẹlẹ́mì o àwọn aráàlú náà fọ́tún àwọn náà ẹlẹ́mì ìntáàsẹ tó ẹ̀kọ́ wá ọlọ́run sọ wá ń bẹ̀ o ìntáàsẹ tó fi máa sun wa mọ́dọ̀ rẹ̀ o ní ọmọ ìfẹ́ àsìkò ńgẹ́ خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين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 بضنين صلوات ربي وسلامه عليه وكان أعدل الناس بين أصحابه وبين نسائه بل بين الناس طاقبة وكان يرحم الناس بالناس كيف لا أثنى عليه ربه سبحانه وتعالى بقوله لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم إن أزواج النبي كل حزبين فحزب في عائشة وحفصة وصفية وسودة والخزب الآخر أم سلمة وسائر عزيز السلام لكن ما هذا قد تغار المرأة على من كانت في حزبه من النسوة ومن ذلك أن الغير أمر جبل جبلت النسوة عليه بل وأمر فطري ومن ذلك صلى الله عليه وسلم كان ببيته يوما وبجنبه أم المؤمنين عائشة رضي الله تعالى وضعها فقالت يا رسول الله حسبك في صفية تعني أنها قصيرة حسبك في صفية كذا وكذا تعني أنها قصيرة فقال لها رسول الله صلى الله عليه وسلم كلمة بليغة عظيمة موجزة فقال لقد قلت كلمة لو مزجت بماء البحر لمزجته أخرجه أبو داود والترمذي بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر لكن أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين وبعد عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام أنزل الله سبحانه وتعالى في سورة التحريم آية عظيمة قال سبحانه وتسامى إن تتوبا إلى الله فقد صدت قلوبكما وقد أشكل شأن من أبهم الله سبحانه وتعالى في هذه الآية من أزواج رسول الله صلى الله عليه وسلم على أبلا بن عباس فمكث سنة كاملة يركب أمير المؤمنين عمر بن الخطاب ليسأله عن عن المرأتين اللتين من أزواج صلى الله عليه وسلم قال الله فيهما إن تتوبا إلى الله فقد صدت قلوبكما مكث سنة كاملة حتى خرج أمير المؤمنين عمر بن الخطاب حاجا فخرج معه عبد ابن عباس ثم عدل الطريق أي فسلك أمير المؤمنين طريقا غير مسلوكة ليقضي حاجته فحمل له قال ابن عباس إداوة فيها ماء فلما قضى حاجته قال فسك فسكبت منها فسكبت على يديه منها فتودع ثم اقتربت منه فقلت يا أمير المؤمنين من المرأتان اللتان قال الله تعالى فيهما إن تتوبا إلى الله فقد صغت قلوبكما تعجب عمر بن الخطاب من سؤال ابن عباس فقال واعجب ابن عباس هذا لله تعلم قال نعم قال هما عائشة وحفصة فبدأ عمر يسوق القصة فقال كنت أنا وجار لي من الأنصار نتناوب النزول على رسول الله صلى الله عليه وسلم فينزل يوما وأنزل يوما فأحدثه بما حدث من خبر ذلك اليوم من الوحي وغيره وكنا مع معشر قريش نغلب النساء وقدمنا المدينة فكان الأنصار قوم إذا قوم فقدموا المدينة إذا قوم تغلبهم نساؤهم فتفق نساؤنا يأخذن من عدد نساء الأنصار حتى كلمت امرأتي يوما فراجعتني فنهيتها فقلت أتراجعينني فقالت كيف لا أراجعك وإن أزواجه صلى الله عليه وسلم ليراجعنه وإن إحداهن لتهجره ليوما حتى الليلة فقال عمر وحفصة فقالت له امرأته وابنتك أنت تقول لي هذا وابنتك تؤذي رسول الله صلى الله عليه وسلم وإن إحداهن لتأجره ليوما حتى الليلة يا ابن الخطاب لا يكلمك أحد وإن بنتك لا تكلم صلى الله عليه وسلم حتى يظل غضبانا فمن هنا جمع عمر عليه ثيابه فقال فجمعت ثيابي وخرج عمر بن الخطاب وعين توجع بيوم من الرحمن هنا نستأنف الخطبة في الجمعة القادمة إن كان في الأمور بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين وأذل الشرك والمشركين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم انتقم لبركة المستضعفين من المؤمنين والمجاهد في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ريائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين يا من ليس كمثل شيء اللهم كن لنا مؤيدا ونصيرا أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه من الملكة وخلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم في مقلد الصيحة الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم عليه صلاة تنمو وتنمى